àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run pàṣíwájú òrùṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àtọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run bá àdíkẹ́ ọlá gbé ìkẹ́ àti ọlà náà kọlọ́run bá àdíkẹ́ ọlá kó má fi mọ́ lọ́dọ̀ aṣọ ẹgbẹ́ ẹ̀dá nìkan kọlọ́run bá àdíkẹ́ ọlá bá ń bá àti ìwẹ̀ tí ó bá sapá láti tẹ̀lé ojú ọ̀nà tó ṣiṣẹ́ láwọn ọmọ ìsìlám náà kalẹ̀ sí ibi ọjọ́ kẹrin kọ́lọ́ba àdìjọ lábúkàwá fún wọn ó kàwá fún ara wọn tí ó bá náà bí wọlé ọlá wọlé ọlá ọlá tó tóbi ọlá gbára òṣìṣẹ́ láwọn ọmọ ìsìlám ní màdìsà rọ́hù ányú sàtọ̀láhù fi rizqihi aw yuqta'u lahu fi atharihi falyasil rahimahu sallallahu alaihi wasallam òṣìṣẹ́ láwọn ọmọ ìsìlám kó fún ní àlékún àrízìkì kó fún ní ọ̀pọ̀lọpọ̀ àrízìkì ọ̀pọ̀lọpọ̀ owó wọ́n ti sọ olóhù ti ẹ́sẹ̀rì yìí kọ́lọ̀mbà lékè láti fún ní ẹ̀mí gúngún fàlìyẹ́sẹ̀ rahimahu kó tí a ti ń bábọ̀ bóyá ti last week ní àbí ti èyí tí ó kọjá lọ àbí ti tó ṣíwájú ẹ̀ à ń sọ̀rọ̀ ń pa òṣì à ń sọ̀rọ̀ ń pa àwọn islam làkalẹ̀ tí yóò fi gbógun ti òṣì ní àwùjọ lára tó ṣiṣẹ́ ńlá mọ́sọ̀sọ́làm ṣàlàyé fún wa so okùn ìbí papọ̀ so dára bí sọ yìí àwà fọwọ́ wọnú táǹpẹ̀ ní kíni táǹpẹ̀ ní sílátò russian gangan èyàn sókùn bí yìí kí ni tá ń pè kí ni pàápàá ẹ̀ nínú ṣẹ̀rẹ̀ ọlọ́run bá àdìkẹ́ ọlá àkọ́kọ́ ni pé gbólóhùn rahim àbí rahim àbí rahim bí wọnú ìdí lárúbáwá ìtumọ̀ nípìlẹ̀ òun nílé ọmọ ibi tí ọmọ tí ibi tí ọmọ ń wà tí ó ti máa dàgbà tí ó fi pé oṣù mẹ́sàn tí yẹ òfìbì rahim bí ma'ana yẹni bẹ́ẹ̀tù mọ́mbẹ̀tì bẹ́ẹ̀tù yẹni àwọn mọ́mbẹ̀tì wàlẹ̀ ibi tí ọmọ ti ń dàgbà womb ṣùgbọ́n nínú ṣẹ̀rí a a máa ń dá pé láti lè fi sọ ẹbí wa àwọn ẹbí nígbàtọ́nà ń bá àdíkí nígbàtàwọn afá sọ pé sílátò rahim ká sókun ẹbí papọ̀ yìí in tí wọ́n ń gbà lérò ní pé kéèyàn ṣe dáadáa sí ẹbí kéèyàn má jẹ́kùn ẹbí in táwọn pè ní rahim pàfẹ́ ṣe dára sí wọn wọ́n ah, والإيصال ما أمكن من الخير إليهم ودفع ما أمكن من الشر عنه kí a ṣe dáadáa fún àwọn tí wọ́n jẹ́ bí èèyàn kí a sì gbìyànjú láti mú dáadáa wá bá wọn kó sì gbìyànjú ó bá ti ní kápá mọ́ kó má jẹ́ kí aburú kàn wọ́n eléyìí làwọn àfá àgbàlérò tó máa ń sọ̀rọ̀ sí látò rahim wọ́n ní ká sókùn ìbí ká sópọ̀ ìtọ́gbàlérò nílé kéèyàn wá jẹ́kùn ẹbí àbí kéèyàn jọ́kùn bí ìtọ́ngbà lórí ní pé kéèyàn má ṣe dáadáa sẹ́bí kó má ṣe dáadáa sára àdúgbò ẹgbẹ́ tó èèyàn ń sí wọn ni ọ̀tọ̀ ní kéèyàn má ṣe dáadáa sí wọn lọ́dọ̀ àwọn àfáà kan wọ́n gbà ẹ pé èèyàn jọ́kùn ẹbí náà nìyẹn eléyìí kí wá ṣe púpọ̀ ṣe dáadáa sí wọn abúló tó wá ń ṣe sí àwọn ẹbí ẹ̀ lára táwọn àfáà pè ní kéèyàn gé okùn ìbí náà ní eléyìí kódà wọ́n sọ débi pé ẹni tó bá yẹ pé òun jókòó tó ẹgbẹ́ tó ẹni tó bá ṣe dáadáa sí mi lára àwọn ẹbí náà láṣe dáadáa sí wọ́n nílé ìmùká fẹ́ òun ni ẹni tó ń drógbótò gbọ́dún tó bá ṣe fún mi ìwọ̀n náà ni ìwọ̀n náà gbà ilé yóò sí lára àwọn tí ń sokùn ìbí kò sí lára àwọn tí ń sokùn ẹbí pọ̀ kò sì sí lára àwọn tí ń ṣe dára sí ẹbí ìdáwà sọ yìí tó kí ẹ̀ sokùn ẹbí pọ̀ yìí kí ni ìdájọ́ ẹ̀ nínú ṣẹ̀rẹ́ ọlọ́run bá àdékíọlá tá pé kí ni ìdájọ́ nǹkan inú wẹ́pọ̀ ọ̀ràn yẹn ní nǹkan yìí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ní pé tó yóò á kọ̀bù tàrí kùbù ẹni ń tàpè lọ́rọ̀ yẹn ẹni tó bá gbèjù sílẹ̀ ó lẹ́tọ̀kọ́lọ̀ ọba àlékè ọlá bí àjẹ́ lórí nǹkan yìí tàbá ní pé wọ̀ ní nǹkan yìí ó lẹ́tọ̀ pé ẹni tó bá ṣe ó ọ̀ràn yojúlówó ni fún gbogbo èèyàn kó ṣe dáadáa sẹ́bí kó ṣe dáadáa fún ara lórí bí ìjọ́nà yẹn yìí a máa yàtọ̀ látọ̀dọ̀ ẹbí kan sẹ́bí kan látọ̀dọ̀ ẹbí kan sẹ́bí kan bá a bá ti súnmọ́ra wa tó ṣùgbọ́n pìlẹ̀ òfin ẹ̀ ní pé ọ̀ranyàn ní kéèyàn ṣe dáadáa sí ẹbí kọlọmbà ìjẹra ní àgbóyé tó sọ di ọ̀ranyàn tí gbogbo ìgbà tí ẹ̀mbá fàdé tí ẹ̀mbá dá sẹ́sìn ọlọ́run bá lè kíọlá tí wọ́n béèrè bí ìlọ́wọ́ yẹn pé tó afá kí ìdájọ́ kí ní jẹ́gbà ọ̀ranyàn ni súnà ni haramu ni àti ẹ̀bẹ̀ lọ in tó ẹkọ́ tẹ̀lé ni pé ẹjọ́ ń torí ọlọ́run kí lẹ́rí tó pè ولا تتف بألسنتكم الكذبة هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب اما صوبه اتوللي ايوللي tó jẹ́ pé ẹni yìí kò lẹ́rìí látọ̀dọ̀ náà bá ní kí ọlá kò sí lẹ́rìí inú fún òjíṣẹ́ lámọ́sọ̀sọ́lá pé nǹkan yẹ tọ́ ni àbí èèwọ̀ ni ẹni tó bá sọ̀rọ̀ eléyìí ó ń parọ́ mọ́ náà bá ní kí ọlá ni ọlọ́run bá ní ẹsẹ́ pé innal ladhina yaftaruna ala Allahi al la yuflihun gbogbo ẹni tó bá jókòó tó ń pa ọmọ náà bá àlékiọlá ẹni yìí wọn ní ṣoríire kọ́nà bá àlékiọlá kọjá ṣoríire kó mọ́kàwá fún wọn ọlá tó dé lágbàrẹ̀ ẹ̀rí alákọ̀ọ́kọ́ ẹ̀rí pọ̀ nínú tíra nínú Qur'an nínú súnà ìṣẹ́lá ni wọ́n máa mú wá ilé ẹ̀rí alákọ̀ọ́kọ́ tó rí pé a sábẹ̀ dáadáa ní pé ìnàláà wal-ihsan wa ita'i dhil qurba ọlọ́run bá ní kẹlá pàṣẹ al'adlu ìmáṣe dédé wal ihsan ìmáṣe dáadáa wa ita'i dhil qurba àti máa fún àwọn ẹbí wa àwọn tí wọ́n jẹ́ fámílì wa ìmá fún wọn ní ẹ̀tọ́ wọn wa yanha aya 177 wani laisal birra an tuwallu wujuhakum qibala al-mashriq wal maghrib walakin al-birra man amana billahi wal yawmil akhir wal malaikati wal kitabi wan nabiyyin wa ata al-mala ala hubbihi dhil qurba aya yìí sọ fún wa ó ń gbé ìfiọkànsìn ìfọkànṣẹ̀sìn bí èèyàn fẹ́ ṣẹ̀sìn pẹ̀lú

zi dáwìl kùrbà ó tún wá ṣe tán àti fáwọn tó jẹ́bi tó jára láti fún owó tó ní owó tó yẹ ó nífẹ̀ẹ́ wà á tàbíbàdà aláhùbìhì àwọn afọ́sàlẹ̀ ẹgbẹ́ ọlọ́run bàjẹ́ tó bó ṣe nífẹ̀ẹ́ owó tó àwọn ọmọ ni owó bí yẹn ṣe nífẹ̀ẹ́ owó tó yẹn ìyá tó ọgbó tó àwọn yìí ẹbí mi ni wọ́n ará mi ni wọ́n mo fún wọn nú owó tí mo ní ọlọ́run ní kí lá ń ṣàlàyé fún ọmọ ayé àyè pé ń tà pè lẹ́sìn òun ni eléyìí ọlọ́ọ̀bá jẹ́ sọ nínú sọ́ọ̀tù bákàrà bákan náà ayẹ̀ 83 nígbà tó ń ṣàlàyé tó jọ́ràn yàn fáwọn bàní Israel tó sì jọ́ràn yàn fáwọn náà fáwọn náà oníwábí ni wàlìdéní ihsanan káàsì ṣe dáadáa fún bàbá àti ìyá wa wazil kurba àti àwọn tí wọ́n jẹ́bí wa gẹ́gẹ́ náà nínú súra kan náà ayà 215 ọlọ́ọ̀bá àdíkà níwé ìrẹ́ Muhammad yẹ̀tàlúnẹ̀ka máa láyọ̀ tìkùnrin àwọn èèyàn béèrè lọ́wọ́ ẹ̀ rẹ̀ Muhammad pé kí ni owó wo ló yẹ lójọ́ ọ̀nà ìlé wa lórí láti ná kul ma anfaqtum min khair gbogbo tẹ́ ẹ bá ná nípa dáadáa àwọn olẹ́nà fún onífàlẹ́ walidaini fáwọn bàbá àtìyà yìí wal aqrabina àtàwọn tí wọ́n jẹ́ bí yìí wal gẹ́gẹ́ ayàtàkà sí wájú ẹ̀kọ́ pé inna Allah ya'muru bil 'adli wal nínú àdíjì òjíṣẹ́ ńlá mọ́sọ̀sọ́lám àwọn àdíjì náà pọ̀ lọ áàmù méjì wà nú ẹ̀ àdíjì Abu Ayyub al-Ansari òní anna rajulan qala an-nabi sallallahu alaihi wasallam akhbirni bi amalin yudkhiluni al-janna arákùnrin kan bèèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ìrẹ Muhammad ṣàlàyé iṣẹ́ kan fún mi tí ó mú wà wala tushrik bihi shay'a má sí lọ́wọ́ bá àdíkíọ́lá má sì ṣẹbọ ó kéré ó tóbi sọ́lọ́wọ́ bá àdíkíọ́lá wa tuqima as-salah rípò ń kírun wa tu'ti az-zakah yọ zaka rẹ̀ lásìkò wa tasilu rahim sì rí pé oṣokùn ẹbí oṣopọ̀ pẹ̀lú mọ̀ ṣe yára sáwọn kí ni àwọn ẹbí wa wa na Abi Hurayrah radhiyallahu anhu gẹ́gẹ́ náà ní gbogbo ẹni tó bá nígbà gbọ́nà ọlọ́wọ́n bá lékí ọlá àti ọjọ́ kẹyìn kó pánlẹ́jọ ẹ̀kú pánlé wa man kana yu'minu billahi wal yawmil akhir falyasil rahimahu gbogbo ẹni tó bá nígbà gbọ́nà ọlọ́wọ́n bá lékí ọlá àti ọjọ́ kẹyìn kó ṣe dáadáa sáwọn ẹbí àtàrà wa man kana yu'minu billahi bí kó dákẹ́ mahalu shahid ìdàmẹ́lò bí àdíjì náà kí ni fàlìyẹ́sì rọ̀ṣìmáwò kó so àwọn ẹbí àtàrà kó so wọn papọ̀ àwọn tó wá béèrè pé àwọn ta sọ yìí torí pé tàbá gbogbo èèyàn náà ní ọ̀rọ̀ gbogbo lójú ọ̀rọ̀ ìkàṣe kíni kàṣe sí torí pé gbogbo apátápátá min adam wà adam min turab bí ọ̀nà mẹ́ta pé àwọn la ń pè ní ara ìkan ọ̀rọ̀ yìí òun lọ ọ̀rọ̀ àwọn afáàtọ́ pé pẹ́tò àwọn tí ó jogun wa tàà bá kú ní àwọn ẹbí ilé àwọn àpáàdé ilé ìrẹsẹ̀lẹ̀ torí arílára àwọn tí ò ní jogun wa tàbá ń ṣàlàyé pé ogún pinnu ṣẹ̀rí à àwọn èèyàn máa ń kọ wíìlì kalẹ̀ ṣùgbọ́n wíìlì ta fẹ́ kọ kalẹ̀ ọlọ́run ti pin fún rẹ̀ Quran chapter four eleven twelve one seventy six tẹ́bá ti tẹ́bá ti báyìí bọ́lọ̀ ti pín ó ti wà ń bẹ̀. so àwọn tọ́lọ̀ ọba àdíkẹ́lá fún ní portion pé eléyìí gba ìbáyìí eléyìí gba ìbáyìí ìyàwó gba báyìí ọkọ gba báyìí níta wọ́n rí ti máa yà rẹ̀ ló ń gbà mí ìgbẹ́ tọ́lọ̀ ọba àdíkẹ́lá tí ó pín kankan fún tí tó kò bá wá kú àwọn ni ó wà wá ní wà jogun òkú yìí fàgbẹ̀rẹ̀ nísìn ìyẹn níyàwó ó lọ́mọ ó lọ́mọ ó wá kú àwọn àbúrò ẹ̀ àwọn àbúrò òkú àbáwọn ẹ̀gbẹ́ wọ́n wá wá wálé àwọn ẹ̀yà ìkórulé ìgbà mí wọ́n náà ló pa ọkọ yẹn tó wọ́n lẹ́rìí wọ́n lẹ́rìí òun náà ló pa nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá àdékẹ́ọlá tẹ́ tó kú bá ti lọ́mọ ọkùnrin ẹ̀gbọ́n tàbábúrò tó bá níwọ̀n ní jogún àwọn tí ó máa ń jogún gbogbo ìgbà bàbá ìyá ìyàwó àtàwọn ọmọ àwọn ilé ìyàkùn wọn ní àtàbùrù fòrò ṣùgbọ́n yẹ kí ẹ máa pàwọn nǹkan yìí tó bá máa nígbà mí ẹlòmí ní kó tó dípò papòdà àwọn ọmọ òjìyà náà fún ọ̀tọ́rọ káàkiri tó bá ti kú tó báyìí ó dẹ̀ ti mọ́ bábì sílẹ̀ tó bá ti kú tó báyìí ẹ̀ràn àwọn ẹ̀mọ́ sọ̀tọ̀ tàbẹ́ẹ̀dì kó dẹ̀ ẹ̀gbọ́n bàbúrò òkú wọn lè jogún mọ́ lónìí wọn gbà tó kú bá ti fi ọmọ ọkùnrin tàbí bàbá sílẹ̀ ọlọ́run ti pín èyí dákọ̀ wíìlì wa kalẹ̀ pé tó kí ní bọ́lọ́run ti là o ọlọ́run bá gẹ́wà fún wa ní ìdá kan nínú mẹ́ta ogún wa pé tó àwọn tí so ara wọn fọ́ tí wọ́n ní pé àwọn tí ó jogún nìkan ni ẹbí ọ̀rọ̀ yóò wọlé torí pa ara ẹni tọ́nà ọba àdékílá ò là kalẹ̀ pé lágbájọ́ gbàyè báyìí táwọn ẹbí ti kàkún ara ẹbí wa ọ̀rọ̀ méjì tó lálàáfíà o ní pé àkọ́kọ́ àwọn afáàkọ́ ní pé gbogbo ẹni tó fẹ́ pé a lè fẹ́ nínú ẹbí wa ẹbí wa ni ẹgbẹ́ ẹni tó a lè fẹ́ nínú ẹbí wa tó ní pé lọ́rọ̀ Yorùbá nísìn ọmọ ẹ̀gbọ́n bàbá ẹni àbọ́mọ àbúrò bàbá ẹni nílẹ̀ Yorùbá sáà lè fẹ́ àlùfẹ́ wọ́n ní pé àbúrò ẹni ṣùgbọ́n ṣẹ̀rẹ́ ọlọ́run bá lékẹ́ ọlá irú àwọn ẹni báyìí àkàwọ́ kún àníkàwọ́ kún ẹ̀dí wa àwọn tí ó mọ̀ jẹ́ bí wọnú ṣẹlẹ́ náà bà ní kíọ́lá wọ́n gbé àwọn bàbá àti ìyá àbáwọn bàbá bàbá àbáwọn yá yá àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ àwọn ẹbí ilé àwọn ẹ̀gbọ́n tàbábúrò wa lọ́kùnrin àti lóbìnrin àtàwọn ọmọ wọn ẹbí wa ni wọ́n àwọn àbúrò bàbá pé àwọn wọ̀nyí tá a sọ yìí ojúṣe ẹ̀sìn ní kéèyàn ṣe dáadáa sí wọn àwọn apákan àfáàfún eré àwọn kan ní pé kúlù kọ̀rí bìn gbogbo ẹni tó bá ti jẹ́ bí láṣẹ dáadáa sí kí ẹ bẹ́ẹ̀ yàtọ̀ sí tàlákọ̀ọ́kọ́ yẹn nǹkan kékeré náà ni ṣẹ́lá wọn àbúrò bàbá àti àbúrò ìyá abẹ́gbọ̀n bàbá abẹ́gbọ̀n ìyá lọ́kùnrin lóbìnrin yẹn ìntọ́bí àtọ̀tẹ́ wọn pé àwọn ọmọ wọn wọ́n wà lára àwọn ẹbí wa lọ́dọ̀ àwọn àfáà tẹ́lẹ̀ so èyí tàn sọ nípìlẹ̀ gẹ́gẹ́ bí àṣà kò sí láìdí kí ọ̀ṣẹ́ dáadáa sí wọn ní tàn sọ ní pé ìṣe dáadáa sí wọn nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá lè kí ọlá bẹ́yìn ò a jẹ̀yìn dúró báyìí a mọ̀ bọ́ọ̀rọ̀ wà lọ ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ tó ń gbárí pé èyí tá máa fi ń sọ èdè òyìnbó yẹn máa ń kéré ní ọ̀pọ̀lọpọ̀ nítorí fẹ́ sọ sí pọ̀ kí ni táà ń pè ní ìṣẹ̀dá sáwọn ẹbí gangan kí ni táà kí ni àwọn tí máa ń kọjú ìṣẹ̀dá sáwọn ẹbí àti àwọn ọ̀nà wo nìyẹn fi lè rí iṣẹ́ eléyìí àmẹnubà ní fútbọ̀wá ọ̀sẹ̀ tó ń kọ́lọ̀ ọba àdìsíọ́lá ó ṣọ́wà lùgbà náà lọ kọ́lá tó ń bẹ بسم الله الحمد لله والصلاة والسلام على من النبي بعده Muhammad sallallahu sallallahu alayhi wa sallam Our discussion today centers around the hadith where the Messenger of Allah says whoever wishes or is pleased with the fact that Allah ta'ala will grant him wealth and also grant him longevity. Whoever wishes for wealth and longevity, that is, uh, he will live long it shows the kind to his family. The Arabic expression is that let him connect the ties of kinship. Let him tie the, the bonds of kinship. So what do we mean by that word, the Arabic word the Russian? Literally, it means womb, where the baby grows. That is what it means literally. But when it is used majazan in the Sharia, it is used uh, allegorically in the Sharia to mean our relatives. Our relatives are defined by the Sharia. The one we say that we should connect or tie the bonds of kinship, what, what are we talking about? It means that we should be kind to those who the Sharia has defined as our relatives. That we should be kind to them, do good to them, and avoid harming them in any way. And then the opposite, the opposite, when one cuts the ties of kinship, it means you not being good to them. You have the means to assist your brother. It's not just a social, I mean, Socially in society, you want to assist somebody who is your sibling. You want to assist somebody who came from the same village as you come from. But we are saying that it's more than that as far as Islam is concerned. It may become a religious obligation to be kind to such uh, uh, family members. So cutting the ties of kinship involves you not being kind to family members or having the capacity to, capacity to assist them and not doing, and not doing so. That when we, when we have defined it, the next thing to ask when we discuss religion is, what is the rule of the Sharia on this? What is the rule? Is it compulsory? Is it prohibited? Is it encouraged? It is compulsory at base. That is the base rule is that it is compulsory, though it varies from person to person. The obligation of one being kind to one's parent is far, far greater than any other relative. So it varies. But the best rule is that it is compulsory. What, what do we mean by compulsory? It means the person who does not do it deserves to be punished by Allah subhanahu wa ta'ala. That is the meaning. You ask are Qabdarikum. Allah commanded it and made it obligatory upon you. So why are you not doing it? Allah has every right to ask you on the day of resurrection. And when you say that a rule is compulsory or is prohibited or is permissible, the next thing is to ask what is the evidence. And it's also a culture that Muslims should imbibe. When they give us a particular act of worship, when they tell us to do a particular nafila, when they give us a particular special dua, ask them what is the evidence. Nobody can legislate anything religiously except the message of Allah sallallahu wa wasallam. So what is the evidence that says uh, being kind to our family members is compulsory? So I, one of the verses I, I wrote down was about number three or number four, but I want to bring it to the four because usually in our Jum'ah, the fathers in ancient times, uh, of course, of people they usually end their football with this verse. They say, Inna Allah ya'mur bil adl wal ihsan وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون They shall mention this verse. In Allah, verily Allah has commanded that you should be just, and you should be kind, and you should give to those who are your relatives. Allah commands it. You find this verse in Surah uh, Nahl, verse 90, 90. Quran chapter 16, 16, verse 90. We have other verses of the Quran talking about this. Imam Surah Al-Baqarah says that it is not righteousness for you to turn your face to the east or the west. Rather, righteousness is man amana billahi. The one who has faith, who believes in Allah subhanahu wa ta'ala and believes in the last day and believes in the angels and the books that we have revealed and believes in the prophet. And then the next thing, you know, all these uh, aspects of belief that you don't see on the person. The first thing that Allah Ta'ala will mention after belief is what? وَآتَ الْمَالَ عَلَى حُبِّهِ And he gives his money, even with the fact that he loves money. That means not pretentious. Naturally, we love money and we don't want it to leave our pocket. So Allah says, وَآتَ الْمَالَ عَلَى حُبِّهِ And he gives his money is despite the fact that he loves this money and he does not want it to reduce. Rather, he wants more, but he still gives who? The real kurba, his family members. This is what is faith. And then Allah says in another verse, Surah Al-Baqarah verse 83, 283, when he was mentioning those things compulsory on Bani Israel, the Jews. And then automatically these things are also compulsory on us since our Sharia has not denied it. وبالوالدين إحسانا and that you be kind to your parents وذي القربى and you be kind to your relatives in other verse Allah says يسألونك ماذا ينفقون people come to ask you oh Muhammad they ask you what should we spend and tell them ما أنفقتم من خير any good thing you want to expend falil walidain expend for those who are your parents and who also wal aqrabin and those who are your who are your relatives. You also find it also in the Sunnah of the Prophet ﷺ, the hadith of Abu Ayyub al-Ansari, that a man asked the Messenger of Allah, he said, tell me something that will bring me into jannah something that will put me into Jannah. And the Messenger of Allah said, Ta'bud Allah, worship Allah, wa la tushrik bihi shay'an, do not associate partners with Allah in worship وتقيم الصلاة and then establish the prayer وتؤتي الزكاة give the zakah وتسل rahim and then be kind to your relatives. Do not send your relatives away. Bring them near to you. So also in the hadith of Abu Hurairah anhu, that the Messenger of Allah said, "Man kana yu'minu billahi wal al akhir fal yukrim dayfahu." For whoever believes in Allah and the last day, let him honor his guest. Man وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَسْرْ رَحِمَهُ Whoever believes in Allah and the last day, let him be kind to his relatives, his family members. Who are these very things that we are talking about. Because at times, the social construct may be different from the Sharia construct. We have three opinions from the scholars, and I removed one of them. That the evidence for it is not strong enough. And this one I removed is the one that some scholars said those who will inherit you are those who are your relatives. And I digress in Yoruba version. And probably I also digress here also, so that it's a simple fact. So at times, somebody dies, And then people who are not even supposed to inherit will be the ones that will chase those who would inherit away. So I give an example. A man dies and leaves a wife, and uh, leaves children, a male child, a female child, and then the siblings of this man, the brother, the sister, chase the woman away. Oftentimes with the allegation that she was the one that killed the man. And then they take up the property. As far as the Sharia is concerned, our estate is already shared. What you leave behind when you are dead is already shared in the Quran. If you are writing any will, it's to reiterate that let my estate be shared in accordance with, in accordance with Islamic Sharia. And you are giving one third of a property to give to whoever you want to. Apart from all this, Allah has shared each, the property of each and every one of us. In about three verses in Surah An-Nisa, chapter 4. the, the 11th verse the 12th verse and the 176th verse. In these verses, Allah shares our inheritance. So spread it out. The father should have this amount, the mother should have this amount, the wife should have this amount, the children should have this amount. We call these people that Allah has given a portion, we call them as Ashabul Furud. They will always inherit all the time. What they inherit may vary depending on circumstances may vary. If there a child, a wife, if there if there is a child, a woman will have, will have one-eighth of the property. If there is no child, she has one quarter. It may vary, but they always inherit. Unlike siblings, if, a, if somebody dies and has a father or has a son, the siblings cannot inherit. The brothers cannot inherit. Can, unless what people give to them. They are not, if they want to participate in the sharing of the inheritance, they are not to facilitate. They do not have a penny in that inheritance as far as Allah's SWT is concerned. So times we find problems in society. You have somebody who was wealthy, who has properties died, and you find his family begging for food some few months later. Why? They chase the woman out of the house. How? A house that does not belong to any one of them. May Allah assist us and give us the firm understanding. Especially in Lagos, yes. If you bury the father inside the house, eh, bury the father in front of the compound so that you will say that you sell the corpse of the father in the land. May Allah assist us. So the two opinions that are strong are those who say that our those people that is composing on us or religiously binding on us to be, to be kind to as far as our relatives are concerned are those family members that we cannot marry So our fathers, our mothers, our children, our siblings and their children, our uncles, our aunts. And then the, the other side, they said, no, everybody who is a relative. And what is the difference between these two opinions? Just one thing. Those who say all of our relatives, the only addition they will make, they will add to it is that the children of our uncles and our aunts also go into this. Those who say the people we cannot marry, they would not include the children of our uncles and our aunts. Because in Islam, cousins marry. In Islam, cousins marry. In, in, in Yoruba land, it's not done. Ja, Abu Reni. Abu Miko. You will not even have the reality. In Fulani land, it's different. You marry your cousins. I don't know about Sausas, but in Fulani, marry their cousins. And you cannot say that it is, it is bad. No, the prophet himself did it. Ali, who was the son of the prophet's uncle, married Fatima, who was daughter of who? Of the prophet Sallallahu So for those people who believe that all our relatives, they would include our cousins into those people that is compulsory on us to be kind to. So inshallah in our next khutbah, we will discuss how this kindness we are talking about, how do we do it? What are those things that prevent people from being kind to their family, which is prevalent? The prevalence in this part, in this section of the world, uh, the only exception may be that probably in the villages. But in Lagos here, where it is you and your family, you have problems with these things. We mentioned them and solutions to this. May Allah SWT preserve our lives be, uh, till next Friday and beyond. إن ولذلك والقدر عليم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة